Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh. Ẹ wo ọba olúwo, ẹ wo bọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun, odidi kábíyèsí tó ń forí adé géko. Ẹni rán ni mò ń pa. Ẹ̀yin náà fojú ara yín wò olúwo nìyẹn o wọ́n ń gé koríko wọ́n ń pa koríko fún yín hmm. wọ́n ń jíyàn gbé ní ìwò wọ́n ń gba ilẹ̀ wọn okololúwo lọ ń dáǹtì wọn ṣókò lẹ fẹ́ dà ní tẹ bá tún ní eré àbí tẹ fẹ́ kí abayín clear ẹ bá mi kọ́ńtàtì bàbá wa olúwo hmm, ọba olúwo ẹ wo olóòtú ilẹ̀ o ọba dr abdulrasheed adéwálé àkànbí ìlúwà ni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń san oko ní olúwo stadium nílùú òwò olúwo ní ń san oko lọ́wọ́lọ́wọ́ yìí o láàrin àwùjọ àwọn èèyàn tí olúwo ẹni tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ olúwa yìí ni president ìwó board of trustees professor láyé olóòdè àti àwọn ọ̀tọ̀kùlú ni wọ́n kópa nínú iṣẹ́ ìdàgbàsókè ilẹ̀ Ìwó bẹ́ẹ̀ ni káàkiri la rí àwọn oníkálukú mú àdá tí wọ́n ń san oko fún ìdàgbàsókè ilẹ̀ Ìwó àbẹ́rẹ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú.